هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أنت ẹ̀yìn olùgbọ́ wa wípé àjọ الله ojúmọ́ akú rọ̀mọ̀dọ́nà ọlọ́run gba ọ̀dẹ̀ ní fi eléyìí ṣe àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní àlefíkò fi díìnì ọ̀làdùnníbi ló lóko mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ ló gbọ̀n ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni pé nígbà tí ẹni tí kì í ló ń bẹ fún un àti pé ẹni tó tún wá jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ẹ̀mí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí mi náà tún wá tọwọ́ rẹ̀ bọ́ kí ni ọmọ jẹ́ ẹ̀san fóun náà ẹ ọkọ̀ dàdúrà ọ̀nà bisimilá. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا لا جوالا وبلد دواء ó ṣe gbígba ẹ̀mí ọmọ èèyàn ó ṣe léèwọ̀ lórí èèyàn nítorí pé ẹ̀mí tẹ rí yẹn òun àfọ̀nsọ ló jẹ́ fẹ́ni tí ọlọ́run fi ẹ̀mí sí lára àti láàrin àwọn èèyàn síra wọn ọlọ́run lè dá wa ó ṣe léèwọ̀ kéèyàn fúnra ara rẹ̀ kó ṣe kú pa rẹ̀ ó ní wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ má fi ọwọ́ ara yín fi ṣe kú pa yín nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa aláàánú ló jẹ́ lórí yín nígbà tí nǹkan bá lé mọ́ torí pé gbogbo ọ̀nà dípa wọ́n á sọ pé kò sí ọ̀nà tó lè gbà tó kọ́ para rẹ lọ torí lẹ́nu rẹ ikú yá jẹ̀sìn lọ kí ni wọ́n mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú tó ń fi sọ pé ikú lọ àwọn pé táǹdì lásán ni torí tó fẹ́ ti torí rẹ̀ gbẹ̀mí ara rẹ táǹdì táǹdì tí ò lópin ìní ọ̀padà ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú ìsìláàmù kò gbà kéèyàn ṣekú pa ọmọlàkejì rẹ̀ lọ́nà àìtọ́ èwo lọ́nà tọ́tọ́ bí kẹ́nìkan jẹ́ pọ̀ pa èèyàn tiẹ̀ bí kéèyàn ṣekú bàbá rẹ̀ kó ṣekú pa ìyá rẹ̀ kó ṣekú pa ọmọ rẹ̀ kó ọmọ rẹ̀ ìsìláàmù gbà pé ẹnikẹ́ni tó bá pààyàn wọ́n pa ọ̀nà ni ṣùgbọ́n lọ́lọ́ gbébọn lọ́lọ́ gbàdà lọ́lọ́ gbọ́kọ́ lọ́gbọ́kọ́ sọ pé ó ẹni tó pé èèyàn rẹ̀ torí tí wọ́n bá sílẹ̀kùn eléyìí náà ìbàjẹ́ ó ṣẹlẹ̀ lókè pẹ̀ àwọn èèyàn ò ní máa wọ ọ̀ràn kọ́ pẹ́ni tó pààyàn kó má tún pa wọ́n náà òfin ní máa pààyàn lábẹ́ òfin ọlọ́run ní ìgbà tí wọ́n bá ṣe ìdájọ́ kú fún ẹni tó pààyàn wọ́n pa nítorí pé tá a bá pa ẹni tó pààyàn nítorí dájú ni pé aráyòkú náà ní ráyé gbé lọ́lọ́run ẹlẹ́dàá sọ pé walakum fil qisasi hayatun ya ulil albab ìṣẹ̀mí ń bẹ fún yín nínú gbígbẹ̀san ẹ̀yin tẹ̀ ní làkàì kódà àwọn kèfèrí gan-an láti ayé ojú tútú ṣáájú kọ́nà tó rán anabi sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá ayé àwọn náà gba abẹ́ wọn ní alqatlu anfalil qatl kápá ẹni tó pààyàn ni ó dínà ṣíṣe pípààyàn lọ́nà tí ó tọ́ wáyé o mùsùlùmí ò gbọ́dọ̀ pa mùsùlùmí haram ni lábẹ́ òfin ọlọ́run wa ma kana li mu'minin an yaqtula mu'minan illa khata'a ọlọ́ọ̀ni kò tọ́ kí mùsùlùmí ṣekú pa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ àfikọ́jọ́ pàṣẹṣe náà yà mú wa bí ẹni tí ń dẹ̀dẹ̀ lápẹjúwe àgbọ̀nrín lórí níwájú rẹ̀ lọ́wọ́ dojú ojú ìbọn kọ́ bó ti ṣe sí iná fún àgbọ̀nrín lọ́ba gbúrò lọ́ba gbọ́ igbe ọmọ èèyàn pé oró oró báwò àgbọ̀nrín ò ní máa sọ Yorùbá so àti àgbọ̀nrín nìwọ́ rí àsìkò tí wọ́n yìnbọn sí èèyàn ló ń sáré kọjá bóyá èèyàn náà ń lé àgbọ̀nrín yẹn lọ ni wọ́n wá yìnbọn fún lọ́ba bá bẹ́ẹ̀ kú á sọ pé ọ̀fẹ́ pààyàn ṣùgbọ́n ọ̀pá lọ́nà àṣìṣe ni ẹ̀yin tẹ́ ń sọ olùkọ́ ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ hùwà láìlẹ́kọ̀ọ́ àwọn amúbáyìrò rẹ tó ń fi ń kọ̀wé ọkàn wa fi gbọ́ ọmọ lórí báyìí ni pé máa gbọ́rọ̀ àzìmọ̀ pé fífi báyìrò gbáyàn lórí bẹ́ẹ̀ kìí pààyàn nígbà tí èsì báyìí wà bàmí tọ́lọ́mùbá ní kọ́ ọmọ ó kú sòtọ́ ọmọ bá bá bẹ́ẹ̀ kú á sọ pé o ti pánu àmọ́ àṣìṣe ló fi pa tó ìsìláàmù ọgbà kó ṣe kú pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àfi lọ́nà àṣìṣe torí ẹ̀ ọlọ́run ní tó o bá máa mọ̀ pa múmìnì ìyá ńlá ń bẹ fún ọ ọlọ́run ní wa man yaqtul mu'minan muta'ammidan فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ẹnikẹ́ni tó ọlọ́run làánà rẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ní ìyá ńlá wọn ń retí rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ǹdà kìyàmù ẹ rí i pé nínú àṣà yorùbá ọ̀rọ̀ ní ti tọrọ má pọ̀ ọ̀rọ̀ ní ti tọrọ ó rí i pé à ń ti ń fojú rẹ rí àìmọye ọ̀kẹ́ àìmọye ẹni tí ń bọ́ lọ́n dìtẹ̀ tí wọ́n ti rí kọjá ìwọ́ gẹ́gẹ́ bí ọlọ́ tó fi wá jẹ́ pé ẹni tó bá ti bá dìtẹ̀ àfi kó náà ni bíi kókú kókú iná ni máa ṣe adìẹ tiẹ̀ lójú ayán àwòrán bìlẹ̀ ẹ rí i pé àwọn àwa burúkú yẹn kì í tó dáa wọ́n fẹ́ jẹ́ apààyàn apààyàn báwo islam ọgbà kéèyàn pààyàn àmọ́ tó bá gbà ṣèṣe lọ baa tó pa mùsùlùmí san owó ẹ̀mí rẹ̀ ó san owó ẹ̀mí rẹ̀ ó sì tún ṣe ìtanràn owó ẹ̀mí rẹ̀ òun náà lọ́gọ́rùn rà fún mi ó sì ṣe ìtanràn ìtanràn yẹn ni kò bọ́kùn lọ́rùn ẹrú ẹrú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ yá mùsùlùmí gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ò gbọ́dọ̀ já. so téèyàn bá wá ṣekú pa ẹni tí kìí ṣe mùsùlùmí náà ìsìláàmù ọgbà kó ṣekú pa ẹni tí kìí ṣe mùsùlùmí èyí ṣe kó gun lẹ́ńjà ilé ìtẹ́sìn ìsìláàmù farama ọkàn wa lọ mú yàn onítorí kéèké ṣe mùsùlùmí lọ́ba lọ gun lọ́bẹ onítorí kéèké ṣe mùsùlùmí lọ́ba lọ yìnbọn onítorí kéèké ṣe mùsùlùmí lọ́ba dáná sun ẹni tó bá ṣekú pa yàn báyìí lábẹ́ òfin ọlọ́run tó bá máa máa ṣekú pa ó jìyà lábẹ́ òfin ọlọ́run àmọ́ tó bá yẹ pé àṣìṣe lọ́ba fi ṣekú pa á ọ sanwó ẹ̀mí rẹ̀ ó tún ṣe tààrà ọ sanwó ẹ̀mí tiẹ̀ náà ó tún ṣe tààrà ìtààrà yẹn náà ni kó bọ́kùn lọ́rùn ẹrú àbí kó ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé ó fi kẹnuró fún ọlọ́run ọba ẹlẹ́dàá fóṣù méjì ní tẹ̀léńtẹ̀lé tó bá ti lè já láàrin ó tún tún bẹ̀rẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹ̀mí gbogbo ẹ̀mí ọ̀wọ́n púpọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ní أني من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́run nínú òfin tá a ti ṣe ṣáájú tí tí sì ń bẹ digbídijọ́ gbẹ̀ndà òkèèyàmà òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kú pẹ̀mí kan láì jẹ́ pẹ́mí yẹn náà pààyàn ṣáájú ọlọ́run ní ẹ̀san rẹ̀ ó dàbí ẹni tó ṣe yí pé ọ̀pá gbogbo èèyàn lápapọ̀ ni. so bẹ́ẹ̀ náà lẹni tó bá jẹ́ òbí lẹ́jẹ́ òun náà ó dàbí ẹni tó ṣe kú pa àwọn èèyàn lápapọ̀ ni. Hmm. ọlọ́run lẹni tó bá wá wá ọ̀nà àti rísẹ̀mí ṣe fẹ́mi kan tó o ṣe ọ̀nà kẹ́mi kan là tó o jẹ́ kíkọ́ pa ẹ̀san rẹ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tẹni tó ṣe wípé ọwá ọlà fún gbogbo ẹ̀mí lápapọ̀ ni torí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa má ṣe kú pa ẹnìkankan ìwọ ọ̀fẹ́ kẹ́nìkan pọ̀ kí ló dé tó ọmọ alépa àti pọ́mọlà kejì rẹ̀. jazakumullahu khairan ya sheikh ẹlẹ́mọ̀ darapọ̀ ní ẹlẹ́mọ̀ darapọ̀ wà ní ìkànnì youtube ẹ máa fi ládùn ní bèlè wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kétékété ẹ jẹ́ kí n máa ṣí ojú òkú sílẹ̀ báyìí plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókè òkun láwọn orílẹ̀-èdè káàkiri àgbáńlá yẹ yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight àwọn nọ́mbà tí olùjábínú tí a sì máa lò inshallah uh, bí a ṣe ń retí àwọn ìpè uh, ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá ọ̀dà hello hello. ìyá four oh eight three two nine three eight nine six zero nine zero five five three five five five five eight hello. hello. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè yìí. abdullahi sehun láti kò yẹ ni. ìbéèrè yìí sà o. Ah, mo kàn ní kí dọ̀tú wa ni ọlọ́ọ̀ni kún un pa o. àmín àmín.

ṣé ẹni tó ń kọjá lọ́hùn tí ó tiẹ̀ ní ẹ̀san kan gẹ́gẹ́ bí ìjìyà lọ́dọ̀ ọlọ́hun eléyìí àkọ́kọ́ ẹni tó ń sìn náà tó jẹ́ pé kò mójútó títí tóun náà tí nǹkan fi ń sọ tó fi lọ kó sí ẹnu kú ṣé ẹni tó jẹ́ olówó rẹ̀ òun náà ní ẹ̀san kan lọ́dọ̀ ọlọ́hun tó jẹ́ ìjìyà ní pàtó. alhamdulilayi ẹni tí bá ń sin nǹkan ọ̀sìn ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ pé kó mójútó ẹ wọ oúnjẹ fún tí ó máa jẹ ẹ má kàn túlẹ̀ pé kó máa lọ sí gbogbo ibikíbi tó bá wù kó máa jẹ sí gbogbo ibikíbi tó bá wù nítorí pé a ti mọ̀ pé nǹkan ọ̀sìn lòun kò nílàka irú tọmọ èèyàn ó lè wọ ibi tí ọ̀yẹ́ kọ́ wọ̀ ó lè kẹnubọ̀ tí ọ̀yẹ́ kọ́ kẹnubọ̀ wọ́n lè bá yín ṣe léṣe ẹ sì mọ̀ pé tí wọ́n bá ṣe léṣe látàrí pé yín kàn tú sílẹ̀ ẹ̀yin náà jẹ́ pé nípìn nínú ẹ̀ṣẹ̀ tẹ́ni tó ṣe léṣe dá nítorí pé tẹ̀yìn ọ̀bá túlẹ̀ kò bá ti ṣèṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó tí ò mójútó rárá tó wá lọ títí tó fi ṣèṣe àwọn náà fara kásá apá kan nínú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ náà ni ìwọ tó yẹ pé orí nǹkan ọ̀sìn wípé ń bọ̀ ọ̀fọ̀kadà gba àbòfin mọ́tò gba ọ̀hún á ní mo dúpẹ́ fọlọ́ kò sẹ́ni kankan tòsí dípò kó wọ́n tiẹ̀ múlùú rẹ̀ kò búrò ó kú ibi tó sàgbà mọ́ Ọlọ́run ọba lọ́wọ́ ìbọn Ọlọ́run ọba rí ọ ìbọn Ọlọ́run mọ̀ pé wọ́n lọ gba ó kú ibi tó gbà kẹ́sì máa wọ àwọn èèyàn wọ́n á jẹ́ ẹni tó ṣe pálábùsì burúkú ni wọ́n tó bá gbá ewúrẹ́ atúlẹ̀ tó bá gbá àgùntàn atúlẹ̀ tó bá gbá adìẹ yóò túlẹ̀ àmọ́ tó bá gbá pẹ́pẹ́yẹ wọn ètúlẹ̀ kí ló dé wọ́n lè ní àwọn wá tọrọ àbí sísì bí kọ́bù ayéjọ́ yóò fi sí lẹ́nu kí ni ó ṣẹlẹ̀ tó bá fi sí lẹ́nu nítorí pé wọ́n gbọ́ lọ́ ń gbọ́ ni kí ni ó sì ọ́ kí ni ó sì ọ́ tó bá fi kọ́bù ha pẹ́pẹ́yẹ lẹ́nu torí pé gbàgbọ́ kèfèrí tọ́pọ̀lọpọ̀ ń gbé kan kò ní jẹ́ ó lè sá hmm. yọmọ á ókè wọ́n yìí tó ṣe ẹni tó léwúrẹ́ ó ṣe oh, ẹni tó lágùtà mm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. Ah. lábàá ìbéèrè ń ṣe yìí téèyàn bá ń dáná lọ́wọ́ tó jẹ́ pé wá wá síbi téèyàn ti dáná ọba tẹnu fìrì bọ oúnjẹ ọ̀dànù tó máa sọ pé ìwé rẹ̀ àti wá kò ní dáa fún ọ èpè ń yọ olówó. ààrẹ àwùjọ yorùbá èpè náà ni wọn èpè báwo <laughs> ẹ mú ẹran ni ah. títí tẹ́ fi ẹni tó ní ẹran rẹ ti ọ

ẹ̀yìn wíwẹ̀. ẹ dàkún ìbéèrè tí mo fẹ́ bẹ̀ ni pé àwọn ẹni tí wọ́n wí pé àwọn báyàn kọyà mhm. tí wọ́n nà lómìn tó ti fojú ikú. kí ni tọ́lá wọn ṣe fáwọn tó jẹ́ pé àwọn alágbàtà èèyàn náà ní wọ́n bá yẹn jà kí wọ́n làjà gbàwọn fọwọ́ kún jà ní sẹ́ni ó tó fi bọ́ alhamdulilayi ẹnikẹ́ni tó bá bẹ nìkan lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n bọ̀ ń kọyà tó sì mọ̀ pé ẹni tó ń lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n bò ń kọyà wọ́n máa bá débi pé wọ́n pààyàn kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá pààyàn àtẹ̀yìn àtàwọn lẹ́jọ́ pààyàn. so lábẹ́ òfin ọlọ́run gbogbo yín lẹ́jẹ̀jọ́ rẹ̀ tó bá di jọ́gbìn ní alùpùpù ìyàwó náà lọ́jọ́ dérò wa tá à ní ṣe sùúrù hmm. tá à ní ṣe sùúrù nítorí pé ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà míì àwọn èèyàn tẹ́yìn lọ bẹ̀ lọ́wọ́ yẹn wọ́n máa kówó sẹ́tò ń gbà lòún ṣe so ó sì lè lù kọjá bìkẹ́ àfọ̀ gbàtẹ́ bá gbẹ̀mí ẹlẹ́mìí nísìnyí ìwọ́tọ̀ bẹ́ńsẹ̀ gan fẹ̀ sálù pípa bá wá sálù ó kú bó ṣe sá mọ́lọ̀ lọ tó hmm. a ti wọ́ àtàwọn lẹ́jọ́ ṣe kú zero nine zero five one six zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè eléyìí wá ṣùgbọ́n wọn fi orúkọ wọn sí i wọ́n ní kí lèèyàn lè ṣe sí ọ̀rọ̀ ọkùnrin tó jẹ́ pé ó ti níyàwó ńlé ṣùgbọ́n àwọn obìnrin tó tún jẹ́ alábàágbélé wọn níṣe ní máa bá wọn dọ̀wẹ́kẹ̀ débi pé yóò tún máa sọ fún wọn pé my love yóò sì tún máa bà wọ́n lọ́wọ́ yóò máa bọ̀ wọ́n lọ́wọ́ wọ́n ní kí lèèyàn lè ṣe sí ọ̀rọ̀ irúfẹ́ ọkùnrin báwọn torí pé ó ti gèjì ẹ̀mí àwọn. Ah, ó ti gèjì ẹ̀mí yẹn ṣàkóso ẹ kò ń létí ìyàwó tọmọ tí iná ẹ má gbé bẹ́ẹ̀ mọ ilé burúkú lẹ́ ń gbé wọn. ibi tó bá ń pé ẹni tí wọ́n máa ń yan gbogbo àwọn ìyàwó yín lálẹ́ gbogbo àwọn ọmọ yín dáràn lẹ́ bá ń gbé tẹ́ ẹ̀ bá rò ń lé kò ń lé ẹ kò ń lé fún un hmm. ó lè gbọ́n jù yín lọ àmọ́ kò yẹ kó gọ́ jù yín lọ. <laughs> zero nine zero five one zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight plus two three four zero eight three two nine three eight nine six ojú òpó náà ọ̀dà jẹ́ ni pé ó ń ṣe gùdẹ̀gùdẹ̀ ó ọ̀dà ẹ jẹ́ kí a tún mú ìbéèrè eléyìí náà wá tí èèyàn bá ń bẹ lórí sọ̀láàtì tó sì jẹ́ pé sọ̀láàtì tẹ̀yàn ń ṣe yan ọjọ́ náfìlà àbí sọ̀láàtì tàràwíì wọ́n á ní ìmáàmù ó ti bá tàràwíì rẹ̀ débi wípé rákà mẹ́ta tó gbẹ̀yìn tí wọ́n fi ṣe wítìrì òun náà ni ó bá dé téèyàn fi wá dé mọ́ṣáláṣí ṣé mẹ́tẹ̀ẹ̀ta téèyàn ṣe òun náà ló tó àbí èèyàn ọba ṣe mẹ́ta òun àbí èèyàn fi kan kún àbí téèyàn bá délé èèyàn lọ sí òkú lápapọ̀. alhamdulilayi wọn ti ṣerú béèrè ìlànà náà ẹnikẹ́ni tó bá wá sí mọ́ṣáláṣí láti ṣe sọ̀látù tarawih ẹpẹkẹ tó dédé bíi pé ẹ ìgbà tí ìmáàmù bá ń ṣe rákà kan ti gbẹ̀yìn eléyìí tó parí ẹ gbìyànjú láti jẹ́ pé ńgbà tẹ́ bá parí rẹ̀ ẹ tún fi rákà kan kún ti yín rákà kan tẹ́ bá fi kún ti yín ó túmọ̀ sí pé rákà mẹ́rin lẹ ṣẹ̀ṣẹ̀ bá nìsín ẹ wàá tẹ̀síwájú pẹ̀lú sọ̀láàtì yín lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti parí tiẹ̀ títí tẹ́ fi láǹfààní àti jẹ́ pé rákà mọ́kànlá ni tìyín náà padà pé àbí rákà mẹ́tàlá lẹ́yìn rẹ̀ wá sálámà lẹ́gbàá pé ẹ̀yin náà ti parí sọ̀látù tàràwíhì tìyín àmọ́ mẹ́ta ni mo bá mo dúpẹ́ ntí ẹ̀ pẹ́ tí mo fi padà lé tó eléyìí kò lẹ́sìn sí o hmm. ẹni tó bá lẹ́sìn sí yóò gbìyànjú láti rí i pé òun tẹ̀lé imam òun tẹ̀lé imam láti jẹ́ pé irú sọ̀látù tí imam ṣe nìwọ náà ṣe mẹ́ta tó o bá yẹn wàá gbìyànjú láti tún fi kún wàá fi mẹ́jọ kún ọba di mọ́kànlá torí ẹ̀ ọmọ kíká tó wà lójú náà á sìn lọ́ọ̀nì kí ló dé tí wọ́n fi pẹ́ gan tẹ́lẹ̀ náà kí ló dé tó fi pẹ́ tàràwéèhì yìí báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ó ti ń lọ bí wákàtí kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jáde bọ̀ nílé áá ó sì dáa bẹ́ẹ̀ sọ̀látùl ìṣá fẹ́yẹ kó ṣe pẹ̀lú wọn nínú jàmáà gan ní mọ́ṣáláṣí ọ̀wá ṣe egbétiregbe egbétiregbe kó tó di pọ́ǹbọ̀ irú àwọn ọ̀wá yẹn ìwà tẹ́ni tí ò lákàtí fẹ́ sìn ẹni ọ̀ lákàtí fẹ́ sìn kò lè rọrùn fún láti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run kó lóun ẹlẹ́dàá kó dákun kó tún wá sí. àmín. hello. wa salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ ibi ẹtí ń pè yìí. ẹ bá a gbóhùn sókè díẹ̀ sí o. ìbéèrè ló sọ̀rọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè àtọ̀yọ̀ náà mo fẹ́ bèrè pé ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́kọ̀ọ́ pé bóyá ọ̀dà wọ́n ní àwọn fẹ́ béèrè pé àwọn ìdájọ́ nígbà táwọn ti gbọ́ pé ìdájọ́ tó ń bẹ fẹ́ni tó bá pààyàn rí wípé ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé wọ́n jóbìnrin kan ń ṣẹ́yún ńkọ́. àwọn náà pààyàn náà ni ta ló ní kọ́ sẹ́yìn ẹni tó bá ṣe náà dára ni lábẹ́ òfin ọlọ. Hmm. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Wàhálẹ́gùn Sálàmù Rọ́ṣùmùtúlọ́hì Bùrọ̀kà tí ó kọ́ ibi ẹjí ń pè. Àbíbù láti ògbómọ̀ sọ ni. Ìbéèrè yìí. Wọ́n ní ẹ̀ẹ́dọ́sẹ̀lẹ̀gé eh, eh, bàbá rẹ̀ kan gbogbo yóò dájọ́ wọn lọ sí wọn sí yóò dájọ́ wọn sí gbà wọn yẹn sí ọgbà àti kèfèrí àti nàìjíríà ti yẹ̀wò yóò sẹ́yìn lè wú òfin ẹlẹ́yìn lọ sí lóyún táwọn mùsùlùmí. Bẹ́ẹ̀ni alhamdulilayi òfin Ọlọ́run dá lórí pé tí mùsùlùmí bá kú orí tẹ́ tí wọ́n dá yàtọ̀ fáwọn mùsùlùmí lẹ gbọ́dọ̀ lọ sin sí sẹ́wọ̀n káwọn tí èsè mùsùlùmí náà àwọn náà ò lè finú fẹ́dọ̀ kí wọ́n á sìnkú sórí tẹ̀tà àwọn mùsùlùmí so bóyá ńgbà tí òkú tí wọ́n pọ̀ wọ́n lu jára wọn ni ẹ gbé kú ní agbọ̀n táwọn tí èsè mùsùlùmí ẹ gbé lọ ságbọ̀n táwọn mùsùlùmí ilé ìjẹ́bù sí jẹ́ ẹ wá sọ pé àwọn bàbá wa tí wọ́n kú orí tẹ́ tí wọ́n ti wọ́n sí eléyìí tẹ́ ṣe lágboolé ni orí tẹ́ náà ní ká àmọ́ tá a bá ti sí sàgbọ́n tí ìsàtì tàwọn mùsùlùmí á wò á wà padà sí sí àgbọn tàwọn mùsùlùmí. hello. hello sọ́wọ́n ẹ̀kọ́ sílọ. wa salaam wa rahmatullahi wa barakatuh tí wọ́n kọ́ ibẹ̀ tí ń pè yìí. nizadeen láti randa. ìbéèrè yín. ìbéèrè mi dá lórí lásìkò yìí owó ò lè wọ ṣàká owó tó wọ zakatu ó lọ nǹkan bíi one point eight million tẹ bá ti ní àbí jù bẹ́ẹ̀ lọ ẹ yọ ìdá kan nínú ogójì. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí bínú tí a fi ń béèrè ìbéèrè lórí ètò tí a pè ní àlefíkè òfin dì mí lọ́wọ́ ẹ̀lọ́ ẹ̀ka rẹ̀. ó kọ ibi ẹ̀ tí ń pè yìí. wọ́n ta lórúkọ mi láti ìlú ọgbà. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dàgbọ́n ó gé ṣíṣe nípa à ń lo yẹrin ṣe mhm. tàbí gbogbo nǹkan tí obìnrin máa fi ṣe kí ni ẹ mo bẹ́ sí ni maximum àti wípé pé ọkọ rẹ̀ nìkan náà lọ gbọ́dọ̀ ṣe irú oge fún. alhamdulilayi tóbi náà bá sọge. So kò sí òdiwọ̀n kan fún kó ṣe kọ́pọ̀ bágbára rẹ̀ bá ti ṣe máa so ṣùgbọ́n kò gbọdọ̀ sí fẹ́lómi ìjọkọ rẹ̀ lọ ìbọkọ náà lọ fẹ́yàwó fáde sí ìyàwó gbogbo ara yìí ẹ̀yin náà ni ó soge fún ìtumọ̀ oge tí ń ṣe fún yín òun náà ni kó lè bàa di pé ó ń fojoojúmọ́ ó fi ń dára sí i lójú yín ó ń fojoojúmọ́ kún yín lójú lọ́nà tó ṣe pójú yín ò ní wò ta ẹ̀ní padà jẹ́ni tí wọ́n máa ṣàgbèrè tẹ́ máa wà àwọn obìnrin míì tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn náà ni wọ́n gbàgbé pé ọ̀ràn yẹn lọ́jọ́ lórí àwọn káwọn máa ṣoge fọ́kọ yọ á jẹ pé obìnrin ọwà pẹ̀lú ọkọ yọ máa rùn pa yọ jẹ ẹni tó ṣe pé ojú rẹ̀ ń sá lójoojúmọ́ sí láì sẹni tí wẹ̀ ọkọ máa ríta àwọn kan tí ọ̀dà tó yàwó rẹ̀ àwọn lójú sàkùsàkù àwọn wa lé ńlé padà wá tó ṣe pé tán béèrè lẹ́ẹ̀kan níyàwó ńlé obìnrin olóbìnrin ọmọ wò yóò máa bá wọn dọ́wọ́ ẹkẹ́ yóò hmm. máa bá wọn dọ́rẹ̀ wọ́n máa yàn wọ́n lálẹ́ a'udhu billahi minash shaitanir rajim ẹ̀yin wá ń sọ pé sọ́kọ rẹ̀ nìkan ní òṣòge fún tálẹ̀ yín rò pé tó yẹ kó ṣoge fún hmm. òfin ọlọ́run ọba ní kọ́kọ́ nìkan lóbìnrin máa ṣoge fún ọ kìí ṣe ìyàwó aráyé ìyàwó ọkọ rẹ̀ ni. Hmm. zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ ẹ lè máa darapọ̀ wa ní ìkànnì youtube ẹ máa fi ọlọ́dún ní bèlò wa ẹ máa rí abẹ́ àṣìṣe parí salam ó kọ yín. ó kọ yín. dàbí ẹni pé bí ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ ojú òpó nǹkan tọ́ kò sì já gerege ẹlẹ́gbìyànjú ẹ̀ padà bóyá ojú òpó náà ní ń fà á àmà. hello. Àrígún Sálàmù Rọ́ṣmọ̀tìlá, ó kọ́ níbi ẹjí ń pè yìí. Ìbéèrè yín ẹ bá gbọ́n sókè díẹ̀ sí. Mo ní obìnrin tí kò kì í ṣe oge, tí ẹ bá dẹ̀ sọ fún pé ìjọba ìdí mo fẹ́, ìjọba ìdí mo fẹ́, lónìí ẹ̀fọ́ òun wọ́n ní obìnrin táwọn sọ pé kó soge tó jẹ́ ìyàwó àwọn pé soge soge tó ní ẹ̀fọ́ ńlẹ̀ bó bá ṣe wù ú lòun ṣe lè lè gbé sí ayé òun pé kílẹ̀ yẹn ó sì. ẹ̀ẹ́n tó bá pélé bàbá rẹ̀ lọ́wọ́ tó bá ṣe wúlò lè ṣera rẹ̀ àmọ́nìjọ ọ̀dọ́ kọ lọ́wà ọgbọ́dọ̀ ṣe tí ó jọjà rẹ̀ ọ̀tà torí gbọ́dọ̀ kọ lọ́wà ní ìsìn àìṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé kọjá kí wọ́n ti pààyàn tì láì tí ì kó láti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n fọ ara rẹ̀ fa ni wọ́n fọ ara rẹ̀ fa ní tí ọ̀dà máa ti ní tí ọ̀dà bá wọlé wá bọ̀ ọmọ akéka nígbà tọkọ bá ti torí pé ìwò ìsoge ní ìsinyìí báyìí òun ti ń darúgbó láì tí ì gbò tó wá lọ gbẹ́ lómi ìwà tó wá jẹ́ pé lẹ́yìn olókùn ti ń wo ojú rẹ̀ tọ́pọ̀ àwọn tìbí aṣọ tó ti gbó ọmọ kó tó máa kéka ni hmm. ọmọ kéka ni òní ni kò ń fi ọlẹ̀ bàbá ṣe wọ ló sì gbèsè ayé rẹ̀ ọjọ́ hmm. tètè fura ọjọ́ bó ti ṣe jẹ́ ẹ̀yin náà bá ara tí ó fi máa soge. <laughs> hello. hello. ó kọ yín o ó ti já látọ̀dọ̀ yìí ní zero nine zero fifty five thirty five fifty five fifty eight zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín àti ibi ẹtí ń pè yìí. Ẹ̀bẹ̀ ń para. Ṣé ẹ rò pé pé orú àtẹ̀pàlà ń tà lórí ètò yìí ni? kí dání máa pè yí padà zero nine zero five five three five five five five eight hello. hello. ó kọ yín àti bí ẹ ti ń pè yìí. Ibrahim lórúkọ mi. ìbéèrè yín. ẹjọ́ tí ó bá ẹni tó tó sùn tó lálàá tí nǹkan ọmọkùnrin bẹ̀rẹ̀ láàrin tí ó máa sàn ní àbó máa ní jẹ́nẹ́bà. ọ̀dà alhamdulilayi ẹnikẹ́ni tó pé látàrí kó sùn náà ló lálàá ní nǹkan ọmọkùnrin jáde lára rẹ̀ lọ́sàn-án Ramadan kò sí nǹkan kan tó ṣe Ramadan yín ẹ bá ti jí ẹ lọ wẹ̀ ẹ sì máa bá Ramadan yín lọ. hello. hello. ó kọ yín àti ẹ ti ń pè yín. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí ó bá tún gbàgbé láti jáde jíjà nǹkan ṣé ó tó fún ọ láti gbà àdúgbò tó sínú. ẹni tó ṣe kí ni ẹni tó bá sùn tó gbàgbé láti jí sáré mhm. tó tó láti gbà tó gbà rẹ. ó sùn kò jẹ sàárì tó lè ṣe sùyàmù àbí kí ni. ṣé ń tẹ́ ìgbàlérò náà nù àbí. bẹ́ẹ̀. ẹni tó sùn tó jẹ́ pé kò jí lásìkò sàárù ṣé ó lè máa bá rọ̀mọ́dọ́nù rẹ̀ lọ. ẹni tó sùn tó gbàgbé tí ó tó ó gbọ́n ó gbó sáré tó tó láti lọ láti gbà rẹ. àti ìgbọ̀nyìn o. ó dàbí ẹni pé àgbọ̀ yíyé ẹni gbìyànjú ẹ̀ padà àgbọ̀ ọwọ́ parí ìbéèrè yẹn. hello. hello. sáàlì. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè o. abdulhamid abdulmajid ni sọrọ. láti bo. láti àpàdé. ìbéèrè yín. obìnrin tí a ti fẹ́ sínú tó wá rí mẹ́sàrì. kí ni ṣé yọ̀sán àwọn ìpadà ní àbí kọ́mọ̀ gbálẹ̀. alhamdulilayi ẹni títí ń bá ṣe àmúbọ̀ látàárọ̀ tó wá kú tètè ká sínú káàtẹ́jú méjì mẹ́ta ló kù tó ràn fi wọ̀ lọ́lọ́run bá ní kó rí nǹkan oṣù rẹ̀ tó ọjọ́ yẹn ó ti di nǹkan tí ó san padà o hmm. aláàánú wa lọ́lọ́ ó lè san lẹ́sàn kan àmọ́ kò ní sùúyà mọ́ ọjọ́ yẹn. Hmm. Ẹ̀lú sàlámù alẹ́. Wà á léyìn sàlámù rọ̀ṣùn ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ilẹ̀ ẹ̀jẹ̀ ń pè. Àdúrà láti gbọ́ mọ́kàn. Ìbéèrè yín. Ìbéèrè mi pé alẹ́ ní tó bá fún tí ó tí ó sì ń gbà tí ó jẹ sàárì tí ó lẹ́kọ̀ọ́ láti gbà àdúgbò lẹ́kọ̀ọ́. Àìjẹ sàárì oníkan mọ̀ ṣẹ̀ṣẹ̀ yá mọ́ Ramadan nítorí pé wọ́n ti béèrè lẹ́yìn náà lánàá ẹ máa hmm. kíyèsí tẹ́nìkan bá ń ṣe béèrè kì ṣe ara rẹ̀ nìkan ní í ṣe fún gbogbo ẹni tí máa ń gbọ́ ni. àti ẹni tí ọ̀gbọ́ tí wọ́n jíṣẹ́ fún hmm. ìwọ nísìnyí báyìí kò sáré ti dàníyàn kó tó di o sùn pé lọ́la o wàá ṣe sùyàmù Ramadan ọlọ́run ọba ẹlẹ́dàá ọ̀kadàrà kò jí ń sáré ọmọ hmm. bá rẹ lọ ọlọ́run gbà hmm. ṣùgbọ́n tó bá yẹ ẹ tó sùn lálẹ́ ẹ dàníyàn pé ṣe sùyàmù lọ́la ẹ jí gbogbo mùsùlùmí yòókù ṣùgbọ́n gbà tí rọmọdán bá tán ẹ san ọjọ́ yẹn padà nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní la siyama liman lam yubayyit an-niyya min al-layl ẹni tí ó bá ti dàníyàn àti ṣe siyam láti alẹ́ sùn onítàn ò lè ní siyam. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight hello. salamu aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. àìsà ti sàlá láti alẹ́ ìjẹ̀rù. ìbéèrè yín. ọdún ọkọ méjì wọ́n wá ní ìyàwó kékeré oní ọmọ àgbà lórí ayé òní dáná ìjọ lẹ́kọ̀ọ́. alhamdulilayi alábẹ́ òfin ọlọ́run àwọn ìyàwó wọ̀nyẹn wọn fẹ́ nìkan wá kó lè bàa jẹ́rú fẹ́ oníkálukú nínú àwọn obìnrin tọkùnrin bá fẹ́ òun náà ló ní ẹ̀tọ́ ló sì lójúṣe tó gbọ́dọ̀ ṣe lọ́ọ̀dẹ ọkọ tọkọ bá ń fẹ́ wípé káwọn ìyàwó wọn máa dáná papọ̀ òun lọ́ọ́ máa ń torí ṣùgbọ́n kò yẹ kó jẹ́ pé tá a fẹ́ káyìn òun náà ni wọ́n máa wá forí kásá gbogbo ẹ̀ fún gbogbo ara ilé tá a máa wá ló ń lo ọmọ ọ̀dọ̀ nígbà tí ìyáálé bá dáná lónìí kíyàwó náà dá lọ́la eléyàn ni ó jẹ́ kí wọ́n lè gbégbé àlàáfíà tọkọ bá sì lè ṣe kí kálukọ́ máa dáná tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí kò sí nǹkan tó burú ń àmọ́ pé ẹnìkan ni ọmọ wa dáná sẹ́nìkan máa jẹun ẹ rí i pé bí ọba díjà alẹ̀ lónìí yóò dá alẹ̀ lọ́la. hello. aleykum salaam ẹ bá gbóhùn sókè dáadáa ó kọ yín. a gbọ́ yín dáadáa ẹ bá gbóhùn sókè dáadáa. láti àbújá kí ni ìbéèrè yín. ẹ̀yọ́ rẹ̀ bẹ̀ lọ́wọ́ sáà lọ́wọ́ dọ́tọ̀ ni ṣé ṣé ẹ̀ máa yẹn. نعم عندما في صلاة قول إمام بدي كما تسي صلاة الوتر آه، توبا سن كي او أسكو ساري لا يسي صلاة كاكان قسلون لا دار يسي قوة وكن كاكا ربنا صلى الله عليه وسلم أصنين حديث ليت إمام أحمد تبجاد تسفى سارين له هني من قام مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة gbogbo ẹnikẹ́ni tó bá dó pẹ̀lú imam láti bẹ̀rẹ̀ sọ̀lá títí tí imam fi parí sọ̀lá àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn ló fi ṣe sọ̀lá tó ọlọ́run ọba kọ̀ fún ọ. tó bá wọ̀ láti ṣe sọ̀lá tì lẹ́yìn rẹ̀ àwọn olùmọ̀ sọ pé kò burú àmọ́ o kò ní tún sọ̀lá tì lù wítìrì ṣe má nítorí pàànàbì sallallahu alaihi ó sọ pé la witrani fi wàhálẹ́gùn sálámù rọ́ṣùtù lórúkọ yín àti iṣẹ́ ẹ̀ tí ń pè. ọ̀làsí láti kàtà òbíọ̀. ìbéèrè yín. ìbéèrè mi pé yàtọ̀ sí àwẹ̀ ramadan sí àwọn àwẹ̀ àgbà àtìpọ̀rẹ́ tí wọ́n ń tẹ̀lé. èèyàn bá bí àrọ̀ kan gbà ní ìfún fún báwẹ̀ ọwọ́ ọ̀wárí bí ẹ̀jẹ̀ agbègbè mẹ́sàn-án oríṣi ọjà mẹ́wàá wá dá mọ́kànlá wá lọ sí kòṣe kàkà tó wọ́n jọ wá ní wọ́n dà sí àwẹ̀ fún ọmọ àgbà lọ. ìjọ́sọ ní ládàá òwúrọ̀ Eh, alhamdulilayi tó bá gbé sùyàmù náfìlà ní tí èsì ti Ramadan kò sí nǹkan tó burú pé kẹ dàníyàn láàárọ̀ ẹ sì lè dàníyàn títí kó tó di pé òòrùn tóòrùn hmm. bá ti yẹ ó ti bọ̀. zero nine zero five five three five five five five eight plus two three five zero eight three two nine three eight nine six hello. Wa aleykum salaam wa rahmatulah. Orúkọ yín àti ìkí ti ń pè yìí ìpínlẹ̀ badmus ní látòrí ìṣù. ìbéèrè yìí. jésà tí a bá tí a bá ní àgbàlagbà ní mọ́ọ̀k tó dé mm-hmm. bọ̀tá pé kò mọ kéwú tí ń kéde búkì táyé bó ni ó fẹ́ máa ṣe imam táwa ta sì jọmọ lẹ́yìn ní bí a mọ kéwú jùlọ táà lè fẹ́ rí ẹni bẹ́ẹ̀ àti ká lópin ìgbà tó bá ti jẹ́ pé ẹni tó sì lè má fún wa yìí ṣàgbà yìí sọmọdé ni kò mọ fátì dípò pé yóò lè ka súrà míì náà lè lẹ́yìn so irú wọn kan kán ṣe lè má mú torí pé ẹ̀sìn tá à ń ṣe à ń ṣe kọ́lọ́mọ bó lè tẹ́wọ́ gbà ní kìí ṣe pé à ń ṣe ẹ̀sìn láti gbára gbóná lásán torí pé ẹnìkan bàbá tó ju gbogbo wa lọ àwa máa tijú á máa tinú láti sọ fún bàbá pé ẹ̀yin ọ̀lẹ́tọ̀ láti ṣe lè má mú nítorí pé òfin ọlọ́run sọ pé ẹni tó kéjì láàrin àwọn èèyàn ni ó sì lè má mú bàbá ẹ̀yẹn bọ́ sẹ́yìn ẹ̀tọ́ lẹ́yìn lè má torí ẹ̀ pápá jùlọ pé nù àṣírí tú lọ́pọ̀lọpọ̀ wípé hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé agbárí lásán ni wọ́n fi ń gbé àṣírí tú ó sálè fagbárí fi máa kéwì fún wa lórí sọ̀dáàtì kò sí tàbí ṣùgbọ́n pé ó kéwù náà ni ẹ dápẹ́ fàyè lẹ̀ fáwọn ọmọdé kéékèèké ẹ jẹ́ káwọn ọmọ síwájú yín láti ṣe sọ̀lá ọmọ màlùkùránì kí ẹjọ́ ke ẹ̀yin náà tó lẹ́yìn rẹ̀ kẹ́ ẹ tún dàbí ọgbọ́n pa fẹ́ wò bẹ́ẹ̀ sì máa ṣe ń gbà ọ̀bà sí láyé máa ní ìdí tá ní kẹ́ ẹ máa ṣe nù ẹ sì lójú wa kárí so bó ṣe yẹ ká máa ṣe nù kẹsì ká pàgídí arí àwọn àjẹkísọ láti àwọn èèyàn kan máa kó dà gbó lẹ́yìn ìjẹ bó ti ṣe jẹ. ìbéèrè ilé ìwá láti ọ̀làdèjì bashiru wọ́n ní kí ni ìdájọ́ ọlọ́run lórí àwọn gangan lẹ́yìn táwọn padà mọ̀ pé ọ̀nà zina oní bàbá àwọn àti ìyá àwọn gbà bí àwọn eléyìí jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n béèrè ó ní wọ́n ní pé tí ọkọ àti ìyàwó bá wà tó wá jẹ́ pé wọ́n wá da property wọn da dúkìá wọn papọ̀ ọlọ́run wá kára pé kí ikú kọ́ ya àwọn méjèèjì ikú mẹ́nìkan lọ́nà àwọn méjì wọ́n ní báwo ni wọ́n sì padà wá pín dúkìá wọn lẹ́yìn tí ẹnìkan kú tán nínú wọn. ẹ alhamdulilayi àkọ́kọ́ ẹni tí wọ́n bí gbọ̀nà zina ìwọ ò ní aburú kankan lọ́dọ̀ lọ hmm. torí pọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lè dára sọ pé wala taziru waziratu wizra ukhra ara ẹrù ẹsẹ̀ kan onírú tẹlómi kálukú torí tiẹ̀ ní ògbè kò sí sálàárù lálùkè yá ma oníkálukú ní òrù tiẹ̀ hmm. so bàbá àti màmá rẹ̀ tó yẹ kí wọ́n sànà pé kí wọ́n bí ọgbọ̀n zina àwọn ní ọ̀daràn fún hmm. so kò sí sínú tó yẹ ká máa fi bú ọ àgbọ́dọ̀ pé wàá máa zina yìí ibi tá a kàn ti lè dákọ pé zina ni wọ́n gbà bí ọ o náà ní tìrú bàbá ń bá kú òní jogún rẹ̀ hmm. kí ló dé torí pọ́nà tán gbà bí ọ ni àmọ́ tíyà rẹ̀ bá kú wàá jogún rẹ̀ nítorí pé ìyá ò lè kọ́ inú rẹ̀ ló ti jáde hmm. wọ́n ní ọmọ zina ìyá ló kò ní bàbá yóò jogún ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá pọ́n máa lọ síwájú ìyá ń kú ìyá yẹn ó jogún rẹ̀ ṣùgbọ́n bàbá àwọn kì í ṣe bàbá tiẹ̀ o torí pé bàbá tó bí ní gbọ̀nà zina kì í ṣe bàbá ẹni òun náà ni òwú láti jẹ́ bàbá ẹni lọ́fà ló fi sánà àti bí ní gbọ̀nà tó gbà bí ni hmm. torí ẹ ẹ̀yin ọkùnrin ẹja bẹ̀rù ọlọ ẹ̀yin obìnrin ẹja páyọ ọlọ ká máa jẹ́ni tó ṣe wípé afẹ́ra wa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kó tó di pé màá ṣe obìnrin lásán wò hmm. ìjà bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa tá a bá ṣe ayé tàn kìyàmù tún wà. ẹlẹ́kejì wọ́n ní tí ọkọ àtìyàwó tí wọ́n bá da dúkìá wọn pọ̀ tí wọ́n jọ ń ṣòwò wọ́n sì jọ ń ná dúkìá yìí náà ní kálukú bá rí pé ní bùkátà yóò mú ní owó ọlọ́run wa kádàrà pé bàbá lọ́kọ́kọ́ kú bóò láti ṣèṣe dúkìá àṣìṣe ńlá ni wọ́n ti ṣe láti bẹ̀rẹ̀ hmm. nítorí pé tẹ́ bá da dúkìá pọ̀ tí ò sì lákọọ́lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹ ti dá wàhálà lẹ̀ fẹ́ni tó ṣe wípé ẹ fi sílẹ̀ torí pé àwọn ọmọ nígbà tí bàbá kú bóun ni wọ́n ti fẹ́ bá ìyá wọn sọ̀rọ̀ ipò hmm. afẹ́ pín dúkìá bàbá wa ìyá lè sọ pé ẹ fi hàn mí èwo ń ti bàbá yín nù rẹ̀ èwo ti bàbá yín nù ní dúkìá tá a jọ dàpọ̀ hmm. kódà gan ìyá lè sọ pé ntí bàbá yín tó nínú dúkìá yìí ìdá kan nínú mẹ́wàá ni tí ó sì rí bẹ́ẹ̀ so gbogbo orú nǹkan yẹn ló máa ń ṣẹlẹ̀ rẹ̀ láti pìlẹ̀ kí jẹ́ tọmọ tí bàbá kọ́ mọ́ làálà mm. ẹ̀mọ́ lọ́ọ̀fù rẹ̀ ẹ̀mọ́ lọ́ọ̀fù rẹ̀ ní dá wàhálà rẹ̀ tí bàbá ń bá tún lọ fẹ́ ìyàwó mi kó tó kú sẹ́wọ̀n pé wàhálà mi ni eléyìí tó mú kí obìnrin kan nílùú kan nígbà tó gbọ́ pé ọkọ òun ó fẹ́ ìyàwó mi òun àtọkọ wọn sì jọ dáwó kọ́lé so ìyàwó yẹn bá lọ mú epo lọ́ba fi rẹ gbogbo ara lé lọ́ba sáná sí uh-huh. ó ní nítorí pé òun àti ọkọ làwọn jọ nílé ìyàwó mi tó gbé wáyìí òun náà tún bá wọn pín nínú táwọn jọ ní kí lè wọn kúkú jóná. nítorí ẹ̀ àbúkátà gbogbo orí eléyìí hmm. kálukú kó máa dòwò tiẹ̀ sí ẹ má jomi gbóná dàpọ̀ mọ́ tutù hmm. kálukú kó máa dá tiẹ̀ sí tí ọkọ bá ní tó lè fi ràn ìyàwó lọ́kọ ràn lọ hmm. tí ìyàwó bá ní tó lè fi ràn ọkọ lọ́kọ ràn lọ àmọ́ àjọ dàpọ̀ kì í rọrùn bí ọmọ tó sọ pé ara mọ́tò yìí a fi bùn bàbá àti ìyá wa ni tí bàbá bá wa kú bó láti sá tí bàbá kò lára mọ́tò tí yòókù ó kú fún màmá hmm. so bàbá sì tún ti fẹ́ yàwó mi hmm. so bó láti ṣe fẹ́ ṣe mọ́tò hmm. ẹ dákun ẹ ra mọ́tò kan fún bàbá lọ́tọ̀ ẹ ra kan fún màmá lọ́tọ̀ ntọ́ da jù nù àbí kẹ́ ẹ sì má ra mọ́tò kankan fún gbogbo wọn àbí kẹ́ ẹ máa yá wọn lò lè jẹ́ bó ṣe jẹ́. naam ó kọ orúkọ yín ò ń bẹ lójú òpó ọ̀dà bí wọn bá gbọ́ wa kétékété àwa ń gbọ́ wọn ẹ jẹ́ kí n tún mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní téèyàn bá ní òbí tó jẹ́ pé kì í ṣe mùsùlùmí tó sì jẹ́ pé ààyè ibi tó ń gbé ààyè náà ó jẹ́ ààyè tó jẹ́ pé ọbí ojúbọ àbí tí ìjọsìn míì ti ń wáyé níjọsìn tí wọ́n ń ṣe tó yàtọ̀ sí ṣíṣe ìjọsìn fún ọlọ́run ọba níbàámu pẹ̀lú bí islam bó ti ṣe làákàlẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yẹn ní ṣíṣe dáadáa sí òbí wọ́n ní báwo la ṣe lọ máa bẹ irúfẹ́ òbí wò nínú ọgbà àti ilé tí ń gbé ohun tí wọ́n ti máa ń ṣe ìjọsìn míì tó yàtọ̀ sí ìjọsìn tọ́lọ́run ọba fọwọ́ sí. alhamdulilayi kí lọ bẹ káwa náà ká ṣẹbọ sọ́lọ̀ so lílọ bẹ́ẹ̀ wò ń bẹ ẹ wọn so tí wọ́n bá sì lè sìn bọ́ síta tí wọ́n bá ń ṣẹbọ lọ́nbẹ̀ lọ́wọ́ lẹ́dọ̀ọ́lẹ́ lọ bá bàbá yẹn jáde síta bàbá yẹn ni mo wá bá ẹni tí wọ́n ń ṣe lọ́wọ́ òní jẹ́ ní lè jókòó hmm. so wọ́n sì jọ jáde àpòtálẹ́ sí dáadáa sí tí ọmọ ń dáadáa hmm. bàbá ẹja bọ́ta ẹja jọ tẹ̀ síbi kan kájọ sọ̀rọ̀ tí mo bá wa hmm. bàbá ó sì sọ pé orí òfin bàbá ó sì sọ pé ọkàn sí so kí ni dáadáa tó tún fẹ́ ṣe fún bàbá rẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ òtí torí pé bàbá rẹ̀ ọ̀jẹ́ mùsùlùmí kan ọmọ bẹ́ẹ̀ wò hmm. ọlọ́mọdé àárọ̀ di orí tí bàbá hmm. náà fi wá sọ pé ń lè dán lóhùn àfi kó jókòó kájọ ṣẹbọ yìí ẹbọ báwo ọlọ́run bẹ ẹlẹ́dàá wa lóhùn ọgbà tóbi rẹ̀ bá fẹ́ fọ́ ọ lọ sídìí kọ́ ṣẹbọ sóhùn gbogbo bó ṣe lè wù kán gbìyànjú tó má bàa wọn ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ ṣe dáadáa sí wọn kẹ́ ẹ̀ lè bá a fi dáadáa túkà. Naam. Hello. Aleykum salaam wa rahmatullah. Ó kọ yín bí ẹ ti ń pè é. Ó ìbéèrè sọ̀rọ̀ Ọmọ tí ọ sọnù láti kéke, ẹnìkan wá yọ wá dàgbà, ọmọ yẹn wá lówó lọ́wọ́, ọmọ yẹn wá kú, ẹni tó wá rí ẹnà ni wọ́n sì pé ogun rẹ̀. Tó bá jẹ́ Mùsùlùmí ni, tó bá yẹ ọmọ yẹn nígbà tó kú sí sáyé, ó fi sílẹ̀ sáyé, àtọmọ àtìyàwó rẹ̀ ní ṣùgbọ́n bá a ti ṣe màá náà ló kú kò fẹ́ yàwó dípò pé yóò bímọ owó rẹ̀ yẹn tó bá jẹ́ mùsùlùmí wọn kó lọ sí ilé ìkówópamọ́ sí àwọn mùsùlùmí. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ibi ẹtí ń pè yìí. àgbọ̀nyin dáadáa o. ìbéèrè yìí àyà kan tó sọ nínú àpò àti ìṣàkóso àpò ìkọ́ ti ìyàwó aláṣẹ mọ́tò náà wà. wọ́n ló bèrè pé àwọn tí wọ́n bá pa ojú ọ̀nà ìṣúná àti. àwọn tí wọ́n bóyá tí wọ́n gbà ni pé ẹni tí ó bá kú níbàámu pẹ̀lú bí àyà ti ṣe sọ gbé kí ni ó jẹ́ ìdájọ́ ẹni tí ó ti tẹ̀lé tọ́lọ́run kí ni ó jẹ́ ìdájọ́ ọlọ́run ní ọlọ́run ní ẹ̀pá ẹ̀ ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ ẹ̀sìn ti gbà láti kú láì jẹ́ mùsùlùmí. ìpèníjà ńlá lélẹ́ fún gbogbo wa so ọlọ́run bá mi sọ̀rọ̀ à fi tipa làbá rẹ̀ hmm. so ó túmọ̀ sí pé mo ti bára mi mùsùlùmí náà gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ hmm. nítorí pé eléyìí tọ́jà nínú sẹ́là ṣe kágbá hmm. lèyàn bá ń lọ lajá bá rìn tari tari tari tari ló fi ẹnu ló yíyàn la wọ́n ní ṣé èèyàn padà lọ sí ilé lọ bọ́ aṣọ ni àbí aṣọ náà ó ṣe é fi ṣe sọ̀láàtì. láti ṣe sọ̀láàtì lópin ìgbà tá a bá ṣàkíyèsí pé kò sí gbẹ kò sí tọ̀ kò sẹ́gbin lẹ́nu ajá tí ó fi aṣọ nù wá lára yẹn hmm. kò síbi tí wọ́n ti ní tájá bá ti fẹnu nù ọ́ lásọ pé ẹ̀fọ́ lẹ́ẹ̀mejì kò sí àmọ́ tó bá pẹ́ gbin máa ń bẹ lẹ́nu ajá àbítọ̀ ẹ̀gbin àbítọ̀ yẹn lẹ́fọ̀nù ẹ jẹ́ kí n mú ìpele iná sí ẹ lọ́wọ́. hello. aleykum salaam ẹ bá yín rédíò yín lọlẹ̀ ó kọ́ yín bí ẹ ti ń pè. ìsàlẹ̀ lọ sọ̀rọ̀. láti bo. láti kápọ̀ ìlọ́gùn. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọmọ tó jẹ́ pé nígbà tó dàgbà ó sọ wípé wọ́n tọrọ òun láti bẹ́ẹ̀ bí ọ̀ṣun àti bẹ́ẹ̀ bí àwọn ọ̀nà ìkíní ìta àwọn òfin ẹ̀ ṣe fi ṣe ó ní nǹkan lẹ́sẹ̀ àbí àwọn òbí òní wọn lẹ́sẹ̀ lórí ọmọ tó fura dàgbà ní ọmọ tó dàgbà tó á fura yí pé tó àwọn òbí òun wọn ni wọn tọrọ òun nídìí òòsà ni wípé. òòsàkọ́ ló fún àwọn òbí rẹ̀ lóhùn bí ọlọ́run ọba ló fún lóhùn bí àwọn òbí tó lọ ṣe ẹbọ yẹn ni wọ́n dáhùn fún lọ́dọ̀ ọlọ́run hmm. ìwọ́sàmọ́ ti sòòsà lẹ́yìn ìgbà tó ríra rẹ̀ léyìn alhamdulillah jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa ṣẹnu lórí ètò fún títọjọ́ òtún ní inshallah ọ̀la náà ní kí ẹ tún darapọ̀ mọ́ wa tó bá di lọ́ọ̀la ọ̀hún aago mọ́kànlá ni a pàdé lórí ètò tí a kò ní alẹ́ fíkì òfin dín yìí inshallah ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kọ́ bá fi san ọlẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéyàn kìíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sọ̀rọ̀bìn gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ọ̀làdùnnígbèlè ń lókọ̀ mi inshallah ọ̀la látúnpàdé títí ọ̀la òdi ọ̀hún ó ní mò ń kí wa ní kíkí ọ̀la kíkí ọ̀la tó sàlùbáríkà jùlọ ẹgbẹ́ sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu. wallahu alladhi la ilaha illa hu. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر